راغبا في كل علم نافع ينمو العلم ويتقدم بتقنياته ومجالاته ومعه نطور أدواتنا في تقديم العلم الشرعي أكاديمية زاد زاد أكاديمية ينبوعها صاف بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف المرسلين سيدنا محمد بن عبد الله وعلى اله وصحبه اجمعين أدوك fún ọlọ́run الله allah ẹ̀yin الله agbé títóbi fún ọlọ́ọba Allah a ṣe ọ̀pọ̀lọpọ̀ asalatu fannabiwa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó ma bá nábì kó ma ma lórí ẹ̀ kó ma bá wọn ará lè rẹ̀ àwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo àwọn àlè ọmọ ẹ̀ pátá títí di ọjọ́ alkiyama akíra wa lórí ètò wa ètò yín Sunna TV Yorùbá agbé wa látòrí àwọn tọrọ ọba Allah ló ń sábàbí re fọjá àlùbáríkà tá a jọ́nà yìí abẹ́rẹ́ ọba Allah kọlọ́njẹ́ àjọ́nà dénú ọgbà àlùjọ́nà àwọn náà ni ọmọ bàbá wa àwọn ọmọ bàbá wa Seifu Àríkọ́ṣe bẹ̀rẹ̀ látòrí ọmọ ẹ̀yà wa Alhaj Abdulrazak Seifu Àríkọ́ṣe akínyakígbìyànjú yìí akin akin akitiyan yìí kọ́lọ́wọ́n bá Allah kó bá wa kín kó bá a ṣàlékún dáadáa yìí gbogbo akitiyan yìí ọlọ́run níjẹ́ fi san gbèsè lílọ bíbọ yìí ó máa já sí rọrùn bí idnillahi ta'ala. àwa fi kí ọmọ ẹ̀yà wa alhaji musa seifo àríkọ́ṣe akin akin àmójútó yìí ọlọ́run ní dùn yín ládàá ẹ̀ àbá àgbà ẹ̀san rẹ̀ láyé ń bí àbá nínú iṣẹ́ orí wa ní alkiyama àgbàgbé ọmọ ẹ̀yà wa Yakub Seifu àríkọ́ṣe akínyakígbìyànjú yín ọlọ́run ní dùn yín ládà ẹ̀ kò ní dùn yín ládà ẹ̀ láyé ń bí ní kọ̀rọ̀ sàárè ní gbangba alkiyama bí idnillahi ta'ala àwa kí Dr. Al-Aziz al-Mushrif al-Aam li Yoruba. Akiawa dòktóró wa Dr. Abdulrahim Shitu Sani tí wọ́n ń to ètò Sunna TV Yorùbá tí sì ń gba títò làákà ìtẹ̀fí ń to làákà iná oníbàjẹ́ ọlọ́wọ́ba aláwọ̀ ọba àsanyín lẹ́sàn-án orí lílọ bíbọ̀ yóò máa já sí rọrùn àbá níbi tó lérè bí idnil hayyil qayyum. àwa fi dòktóró wa Abdulrahim Shitu Sani àfi wọ́n kí gbogbo àwọn olùmọ̀ tí wọ́n ń gba àyè yìí kọjá tí wọ́n ń sọ̀rọ̀ ọlọ́ọ̀ba Allah fún wa tí wọ́n ń sọ̀rọ̀ àlàyé nípa súnà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam fún wa ọlọ́mba wa san wọ́n lẹ́san orí gbogbo yìí tá ṣe yìí ọlọ́nkó tẹ́wọ́ gba ní ìbáàdà káwa bá níbi tó lérè bí idnil hayyil qayyum. àwa kí àwọn ayàwòrán wa ọlọ́mọba Allah wa kí wọn gbogbo yìí tí wọ́n ń ṣe yìí ọlọ́run ní dùn wọn ládàá ọlọ́ọba ọlọ́ọjà bá níbi tó lérè gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ àti àti mà nípa ọ̀rọ̀ ẹ̀sìn alfaqhu fi din durusun fil faqhi islami ọ̀rọ̀ nípa àgbọ́yé ẹ̀sìn báwo la ṣe ń lágbọ́yé nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa ìrun ni àwẹ̀ ni zaka ni hajj ni àti gbogbo ohun tó so mọ́ àlámẹ̀rí wa pátá kí lọ́lọ́wọ́ bá Allah sọ lórí ẹ̀ ọ̀nà wo ló yẹ á tọ̀ yìí tí ó fi máa bá òfin ọlọ́run mu àti sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ibi tá a wá ń lọ lónìí oúnjẹ nípa ọ̀rọ̀ oyún oyún ọmọ tí ń bẹ nínú okùn ìyá ẹ̀ tí ò tí ì wá sáyé àwọn àdájọ́ wo ló so mọ́ irú ọmọ yìí ẹ̀tọ́ wo ló yẹ á ṣe lórí ẹ̀ ọmọ yìí ìgbà wo là á máa pe lọ́mọ àlè ìgbà wo là á máa pe lọ́mọ ọkọ ìyẹn túmọ̀ sí pé ìgbà wo là á máa ṣàfitì rẹ̀ sọ́dọ̀ bàbá ẹ̀. E ìgbà wo la ní ṣàfitì rẹ̀ sọ́dọ̀ ẹni tó tara rẹ̀ wá sáyé jùyà ẹ̀ lọ. ahkamul hamli fil fiqhil islami àwọn àdájọ́ tó so mọ́ oyún nínú òfin islam ọmọ yìí àìtí ìwáyé rẹ̀ bóbi rẹ̀ ìkíní kejì wọ́n bá ṣaláìsí njó lẹ́tọ̀ọ́ láti gbanú ogún àbí ò lẹ́tọ̀ọ́ gbogbo àwọn nǹkan yìí a ṣàlàyé rẹ̀ fúnra wa bí idnillahi ta'ala gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé islam wa ẹ̀sìn tó pé ni ọlọ́ọba Allah ti gbé ẹ̀sìn fún wa gbogbo nǹkan sí lọ́lọ́ọba Allah ṣàlàyé fún wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ṣàlàyé ti bẹnu alukurani fún wa àwọn olùmọ̀ ẹ̀sìn tí wọ́n ń rìn lójú ọ̀nà tọ́lọ́ àti súnà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà ṣàlàyé àwọn nǹkan tí ò yé àwọn ń tá a lè gbọ́yé wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún wa yékéyéké ló fi wá já sí pé ìsìláàmù wa tó jẹ́ ẹ̀sìn tó pé bó ṣe mójútó àwa tá ń bẹ láyé àwa tá a ti wá sáyé bẹ́ẹ̀ náà lo ìsìláàmù mójútó ọmọ tí ń bẹ nínú ikùn ìyá ẹ̀ oyún ìsìláàmù mójútó òfin ìsìláàmù sì so máa tọmọ yìí ó fi máa jẹ́ ọmọ rẹ̀ tá a fi máa pe lọ́mọ bàbá ẹ̀ àwọn ẹ̀tọ́ tó yẹ ó gbà tí ó fi rí gbà kí la wá ń pè ní alhamdu alhamdu oyún ó ní huwa man fi batni ummihi min waladin zakaran kana aw unsa wahidan aw mutaadida ẹni tí ń bẹ nínú okùn ya ẹ ẹni tí ń bẹ nínú okùn ya ẹ ẹni tí ìyá rù sínú tó ń bẹ nínú àpòdùkẹ́ ìyá ẹ min waladin ọmọ ńlá ń wí o obìnrin tó ní oyún tó máa ń bẹ nínú okun rẹ̀ waladan kana dhakaran kana aw unsa ọkùnrin lọ́mọ yìí jẹ́ ní abóbìnrin tó bá sá ti ń jẹ́ ọmọ dhakaran kana aw ó jẹ́ akọni abójábò tí ń bẹ nínú okùn yá ẹ̀ wahidan aw muta'addidan kan ló jẹ́ ní abóti ẹ̀jú e méjì lọ gẹ́gẹ́ bí ètò ọlọ́run ọba Allah ti ń tò ọlọ́run ọba Allah nígbà tó fẹ́ dáwọ̀ ẹ̀dá nínú ètò rẹ̀ àwọn ọmọ èèyàn á bẹ̀rẹ̀ sí ń lò gbésí ayé wa láti gba tí ọkọ tó bá ti níyàwó tíyàwó náà lọ́kọ tí wọ́n á dẹlẹ́tọ̀ ara wọn tí wọ́n sún mára wọn láti bẹ̀ lọ lómi gbọ́lọ́gbọ́lọ́ ọkùnrin yóò rò pọ̀ mọ́ tóbìnrin láti bi nutfa àtọ̀ ibẹ̀ ni ìṣẹ̀dá àwọn ọmọ èèyàn ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ láti bi nutfa summa alaqa lẹ́yìn ìgbà náà yóò wá padà wá di ẹ̀jẹ̀ kíkí láti bi omi lọ́gbọ́lọ́gbọ́ tá àtọ̀ ọlọ́wọ́ ọlọ́wọ́ wá yí padà pẹ̀láṣẹ rẹ̀ ọlọ́ọ̀ba Allah yí àtọ̀ náà padà pẹ̀lágbára rẹ̀ yóò wá sọ di ẹ̀jẹ̀ kíkì thumma mudghah lẹ́yìn ìgbà náà ẹ̀jẹ̀ yẹn ó wá padà wá di bá ṣí ẹran yóò wá di bá ṣí ẹran ibẹ̀ lẹ́yìn ìgbà náà lọ́lọ́ọ̀ba Allah wá fi egungun síbẹ̀ yóò wá fi ẹran yóò wá fi bo egungun gẹ́gẹ́ bí ètò ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala tabalawonu suratul muminun ọlọ́ọ̀bá allah ni wàlàkọ̀dẹ̀ khalaqna li insana min sulalatin min tin àwa la dá ọmọ èèyàn nípìnlẹ̀ wọn ìṣẹ̀dá ọmọ èèyàn nípìnlẹ̀ láti bí ọrọ̀ fọ̀ láti dẹ́yàn thumma ja'alnahu nutfa lẹ́yìn ìgbà dá ìpìnlẹ̀ wọn tó jẹ́ adam láti bí ẹrọ̀ fọ̀ àwa gbé ètò ayé kalẹ̀ Ipe ọmọ tí ó bá tún máa wá jáde lẹ́dàá lẹ́yìn ìgbà tá a dá Adam táwa fa àwáwù jáde ń bẹ̀ ọ̀nà àjọṣepọ̀ láàrin lọ́kọláya ni ó máa fa sábàbí ìbí sí ìrẹ̀sí summa ja'alnahu nutfa làwa ṣe ọmọ èèyàn nípìnlẹ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tó ti jẹ́ àti yẹ̀pẹ̀ àwa ṣe ní omi lọ́gbọ́lọ́gbọ́ ìta mẹ̀sí àtọ̀ fi kọ̀rárín makin àtọ̀ yóò máa wá wà lápò dùkẹ́ obìnrin láàyè tí ó dúó sí tó yẹ pé àṣẹ ọlọ́wọ́ bá ọláàní fi ń bẹ́ńbẹ́. summa khalaqna nutfata alaqatan lẹ́yìn yẹn la sọ àtọ̀ yẹn a sọ di ẹ̀jẹ̀ kíkì fa khalaqna làálàkọ̀tà a wá sọ ẹ̀jẹ̀ kíkì yẹn a wá sọ di bá ṣí ẹran fàkọ̀lákọ̀nà múdọ̀gàtà ìdọ́ọ̀mà bá ṣí ẹran yẹn làwa tó wá sọ di egungun nínú ètò àwọn ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala fàkàsáwùnà ìdọ́ọ̀mà láhàmà a wá fi ẹran bo egungun nínú ètò wa thumma ansha'nahu khalqan akhar ló wá di ẹ̀dá tó pé làwa ya fọ́tò ẹ̀ ló wá di ẹni tétí ń bẹ ń bẹ ọwọ́ ń bẹ lọ́wọ́ ẹ̀ ẹsẹ̀ ń bẹ láyé ẹ̀ ojú ń bẹ láyé ẹ̀ imú ń bẹ láyé ẹ̀ fatabarakallahu ahsanul khaliqin títóbi ọlọ́ọ̀ba Allah tó mẹ̀ dáadáa ọlọ́ọ̀ba Allah ọba alágbára ọlọ́ọ̀ba Allah tó tó ètò rẹ̀ báyìí eléyìí la mà ní ọma oyún ibi tí ó ti bẹ̀rẹ̀ láti bí àtọ̀ ní ó di ẹ̀jẹ̀ kíkí ní ó di bá ṣe ẹran lọ́lọ́wọ́ bá Allah wá fẹ́ egungun sí yóò wá fi ẹran bo egungun ní ó di ẹ̀dá ní pípé bẹ́lẹ̀ yìí bá wá yé wa pé ètò ọlọ́wọ́ bá Allah ní bọ́mọ bá wá fẹ́ á wáyé nínú òfin Islam ọ̀nà tí ń gbà á fi wáyé òun lọ̀nà tọ́lọ́wọ́ bá Allah là fún wa àyíkàn wá ẹni tó wù wá kákan bá ẹni tó wù wá lájọṣepọ̀ kákan rìn lọ́nà tí ò tọ́ ká wá gbọ́ pé wọ́n fún lóyún ó bímọ lẹ́ni tí ò lọ́kọ abẹ́ni tí ò níyàwó eléyìí takò fi ọlọ́wọ́ bá Allah ọ̀nà tá a gbà tó yóò fi wá wáyé ọlọ́nà ìfẹ́ra ẹni nílànà tọ́lọ́ọba Allah àti sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. lọ́lọ́ọba Allah fi ní wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala baynakum mawaddatan wa rahmah. إن في ذلك لآيات لقوم يتفكرون qaumin yatafakkarun ètò ọlọ́ọ̀bá aláàánú ọkùnrin ó bùkátà obìnrin obìnrin náà ó bùkátà ọkùnrin láti bẹ lọ ọmọ ó ta ti bẹ jáde nínú ètò ọlọ́ọ̀ni ṣùgbọ́n bí bùkátà ara wa yìí a gbọ́dọ̀ gbé lórí ìlànà tọ́lọ́ àti súnà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam bọ́kùnrin bá wá níyàwó àbíyàwó ó lọ́kọ lẹ́yìn ìgbà tán so yìgì tán ọmọ wa wá oṣù mélòó ni aqallu muddatil haml oṣù mélòó ló kéré pé tá a fi mọ̀ pé oyún yìí oyún tọkọ ni nínú òfin Islam oyún pé èèyàn olóyún èèyàn wá bímọ lọ́mọ wá jáde ó kéré pin àsìkò wo lóyún yìí gbọ́dọ̀ lò nínú òfin Islam tá a fi mọ̀ pé ẹlẹ́tọ̀ ẹ̀ ti ẹlẹ́tọ̀ ẹ̀ ni aqallu muddatil hamli fi sharia èyí tí ò sí yapa ẹnu bẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ ò ní pé aqallu muddatil hamli sittatu ashhurin bitifakil fuqaha oṣù mẹ́fà oṣù mẹ́fà ó kéré pin bá a bá so igi nílànà tọ́lọ́ọba Allah tá a so igi níbàámu pẹ̀lú súnà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tá a so igi yẹn àsìkò tá so igi tó máa fi wá wáyé bó bá ti ń pé oṣù mẹ́fà sókè nígbà yẹn nínú òfin nínú wòye òfin Islam. ọmọ ọkọ lọmọ tá a bí kì í ṣọmọ àlè ọmọ yẹn a sì máa ṣàfitì rẹ̀ sọ́dọ̀ bàbá ẹ̀ ọmọ ọkọ ni kì í ṣọmọ àlè a sì máa ṣàfitì rẹ̀ sọ́dọ̀ bàbá ẹ̀ ọmọ tá a bá bí tí ń ṣe déédé oṣù mẹ́fà nígbà tá a so igi lẹ́yìn ìgbà tá a so igi. ọmọ tá a bá bí lóṣù mẹ́fà sókè ọmọ ọkọ ní kí n ṣọmọ àlè ṣùgbọ́n ọmọ tá a bá bí lásìkò tó kéré sí oṣù mẹ́fà kódà kó dín ọjọ́ kan ọjọ́ méjì lóṣù ojú ọ̀run là ń wé o kì í ṣe oṣù ti kàlẹ́ndà yìí tá ń ká o oṣù ojú ọ̀run muharram sọfàrí tá a fi ń ṣẹ̀sìn tá a fi ń gbáwẹ̀ tá a fi ń ṣe hajj là ń wí o bó bá ti póṣù mẹ́fà sókè tó máa fi wáyé lẹ́yìn yìgì ìwọ ọkọ ìwọ ló lọ́mà ọmọ yẹn ọmọ ọkọ ni kì í ṣọmọ àlè ṣùgbọ́n tásìkò yẹn bá kéré tó bá dínkù tí ò pé irú ọmọ bẹ́ẹ̀ yunsab ila ummihi a máa ṣàfitì rẹ̀ lọ sọ́dọ̀ ìyá ẹ̀ kì í ṣọmọ bàbá ẹ̀ ọmọ ìyá rẹ̀ ní kì í ṣọmọ bàbá ẹ̀ ìyẹn kọ́ lọ́mọ ọkọ irú wọn bẹ́ẹ̀ là ń pè lọ́mọ àlè nínú òfin Islam a lè máa bira wa pé àà tí olóyún bá lóyún ní ìyí tó gbajúmọ̀ ò ní pé kó bímọ lẹ́yìn oṣù mẹ́sàn oṣù mẹ́jọ àti ẹ̀túnra wọn mi wọn máa bímọ lẹ́yìn oṣù méje ṣùgbọ́n tí oṣù mẹ́fà yìí ó yà wá lẹ́nu báwo ló a ṣe jẹ́ ǹjẹ́ ẹ̀rí ń bẹ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀ba Allah tó dá wa ọlọ́ọ̀ba Allah tó ma wá tó ma wá tó sì lágbára lórí gbogbo nǹkan ti ṣàlàyé rẹ̀ fún wa pé oyún lè jẹ́ oṣù mẹ́fà ìpè ó kéré pin àsìkò tóyún máa ń jẹ́ oṣù mẹ́fà ni tábàlọ́ wọnú al-Qur'anul Karim ọlọ́ọ̀bá Allah ni wa hamluhu wa fisaluhu thalathuna shahran àsìkò tá a fi lóyún àtàsìkò tá a fi tọ́ ọmọ tá a lóyún ẹ̀ hamluhu lílóyún ọmọ yìí wa fisaluhu àti títọ́ ọmọ yìí thalathuna shahran ó ń oṣù ọgbọ̀n oṣù ọlọ́wọ́ bá Allah sì ti sọ fún wa pé inna iddata shuhuri inda Allah ifna ashara shahra láàrin ọdún kan ètò ọlọ́ láàrin ọdún kan oṣù méjìlá ní bẹ́ẹ̀mẹ́ bàbá tí wàá mọ̀ pé oṣù méjìlá ní bẹ láàrin ọdún kan ọlọ́run sì ní oyún ọmọ tá ní àti títọ́ rẹ̀ tá tọ́ oúnjẹ ọgbọ̀n oṣù eléyìí túmọ̀ sí pé yóò máa ṣe déédéé ọdún méjì àbọ̀ yóò máa ṣe déédéé ọdún méjì àbọ̀ ọdún méjì àbọ̀ yẹn ni pé méjìlá méjìlá méjì àti dájì méjìlá méjìlá méjì àti dájì yẹn ó máa jẹ́ méjìlá lọ́nà méjì ó máa jẹ́ mẹ́rìnlélógún ọdún méjì nù. No ìdajì méjìlá ó máa jẹ́ mẹ́fà ló fi já sí pé wàhámlùhù wàfisọ́ọ̀lù sàlàsùn ṣàrà nígbà tọ́lọ̀ ń sọ pé àti lílóyún ẹ̀ àti títọ́ àwọn ọmọ yìí yóò máa jẹ́ ọgbọ̀n oṣù ọlọ́run sì ti ṣàlàyé fún wa nínú àyà mi inú súrọ́tul bàkàrà ọlọ́run bá Allah ni wàlúwàlídàtú yurdi'na awladahunna hawlayni kamilayn. títọ́ ọmọ tá ń tọ́mọ ọdún méjì ni ọdún méjì ayé àkọ́kọ́ ní títọ́ lílóyún ẹ̀ àti títọ́ ọdún méjì àbọ̀ ọgbọ̀n oṣù ayé àkejì ó ní títọ́ lásán ìyàtọ̀ sí lílóyún ẹ̀ yóò máa jẹ́ ọdún méjì bàbá wa yọ ọdún méjì kó nu méjì àbọ̀ a rí i pé oṣù mẹ́fà náà ni ó kù ìdajì ọdún. mẹ́fà ní ọdún kan oṣù méjìlá ni ìdajì rẹ̀ ó máa jẹ́ mẹ́fà ibẹ̀ làwọn olùmọ̀ náà ti wá yọ jáde ipe aqallu muddatil hamli sittata ashhurin bitifaq ó kéré pin ó ní pé kó jẹ́ oṣù mẹ́fà bá ti wá so yìgì lẹ́yìn yìgì wa ní ìbámu pẹ̀lú òfin ọlọ́run àti súnà nẹ́bì tí a wá bímọ lẹ́yìn oṣù mẹ́fà tá a so igi ọmọ yẹn ọmọ ọkọ ni a sì máa fi tì sọ́dọ̀ bàbá ẹ̀ ibnu abi ọmọ bàbá ẹ̀ ni. ṣùgbọ́n àwọn ẹ̀yin tẹ́ ń dọ́gbọ́n sí tẹ́ ti ṣèbàjẹ́ láàrin ara yín láì ní yígì lẹ́yìn ló fi ọlọ́nú ẹ ti bára yín ṣe bàjẹ́ bóyún bá wá jáde láti bẹ̀ ẹ wá yí mára wọn. ẹni tọ̀ ó yá ká so igi mọ́ oyún ẹ wá so igi yẹn pẹ̀lú oyún. gbogbo ẹ̀yin tẹ́ ń dọ́gbọ́n sí bẹ́ẹ̀ eléyìí takò fi ọlọ́wọ́ bá Allah jẹ́ kí wọ́n mọ̀ ọ́ pọ̀ ṣàṣìṣe ọ sì ti ṣì í gbé. bọ́ ọba ti fọ́mọ lóyún láìso igi ọ̀ṣẹ̀ bàjẹ́ jẹ́ kí ó sì hàn sáyé pó níbàjẹ́ ni ọ́ yẹn lóyún láìso igi rẹ̀ bó bá jẹ́wọ́ obìnrin náà ló róyún he láìṣe pé wọ́n tọrọ rẹ wọ́n so igi rẹ jẹ́ ó hàn ìpè oníbàjẹ́ ni ọ́ o ọ̀sìn ni. irú oyún bẹ́ẹ̀ a máa fi tì sọ́dọ̀ ìyá ẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ la ń pè lọ́mọ àlè kí n ṣọmọ so bẹ́ẹ̀ bá wá ń yí máa tẹ́ ń dọ́gbọ́n sí i pé tọ̀ oyún náà kan lọ èèyàn ò lè tí ì mà lẹ so igi pẹ̀lú ẹ̀ ọlọ́mọba ọláàrin o ó hàn sọ́lọ́hún bọ́ bá ń tan ara rẹ̀ ọ̀ lè tan ọlọ́mọba subhanahu wa ta'ala báwọn bá sí máa mọ̀pọ́lọ́ ọba Allah ó mà bọ́lọ̀ ń bá wa mà bọ́ ọba wa tà tibẹ̀ bímọ ń ọkọ ọmọ àlè ní lọ́dọ̀ subhanahu wa ta'ala ìgbédìde ọmọ àlè sí ọ fi mọ̀ pé eléyìí ọmọ àlè ní torọ́ ọ̀sẹ̀ tọ́ rẹ̀ lórí ẹ̀ kó tó wáyé ni òǹkà tó kéré jù èyí tí àwọn olùmọ̀ oyún ó fi máa jẹ́ oyún èyí tó jẹ́ oyún ọkọ nínú òfin Islam ọlọ́mọ tá a bá bí lóṣù mẹ́fà tó bá ti kéré síbẹ̀ ọmọ àlè ni bó bá jásípò tí wàá ṣèbàjẹ́ tó wá yí máa ipe oṣù mẹ́fà náà kúkú pé ọlọ́run lè ṣe kó jẹ́ oṣù mẹ́jọ ni làwọn arìpọ̀ bímọ lẹ́yìn oṣù mẹ́fà lóòótọ́ ìwọ sì ti ṣèbàjẹ́ síwájú bẹ́ẹ̀ ọ̀ ń rẹ ni o ìyẹn ò yí orúkọ ọmọ yẹn padà o yìgì tó o so nínú oyún tó o ní pẹ̀lú ṣìnà yìgì tó o so lórí obìnrin tó o ti fún lóyún lẹ́yìn tọrọ rẹ̀ ní ìlànà ọlọ́run àti súnà ànábì kò yí orúkọ ọmọ yẹn padà kúrò lọ́mọ àlè o. ọmọ àlè ni kì í ṣọmọ ọkọ a máa fi ti sọdọ bàbá ẹ a ní fi ti sọdọ a máa fi ti sọdọ ìyá ẹ a ní fi ti sọdọ bàbá ẹ kò lè jogún bàbá ẹ yóò jogún ìyá àtàwọn ẹbí ẹ irú ọmọ yẹn tó bá jọmọ obìnrin bàbá ọkùnrin tó fún obìnrin lóyún yẹn kọ́lẹ́lẹ́tọ́ ẹ̀ òun kọ́lá láṣẹ tí ó fi lọ́kọ̀ọ́ ọmọbìnrin yẹn ti di ọmọ àwa mùsùlùmí àwa mùsùlùmí la láṣẹ lórí ẹ̀ eléyìí jẹ́ àkíyèsí àkọ́kọ́ pé aqallu muddatil hamli sittata ashhur òǹkà tó kéré jù tá a máa fi mọ̀ pé oyún yìí oyún ọkọ ni kì í ṣe oyún bàjẹ́ oyún yìí a máa ṣàfitì rẹ̀ sọ́dọ̀ ọkùnrin tó so igi obìnrin yìí òun lóyún tá a bá bí ọmọ tá a bí lẹ́yìn oṣù mẹ́fà tó bá ti kéré síbẹ̀ a ní fi tì bàbá ẹ̀ a máa fi tì ìyá ẹ̀ lẹ́yìn ìgbà tá a bá wá máa yẹn ìgbà wo ló wá pọ̀ jù aksaru ìgbà wo ló pọ̀ jù tá lè sọ wípé oyún ó lè pẹ́ dà nínú òfin Islam a sinmi díẹ̀ tábà tí wàá darí dé a máa ṣàlàyé lórí ẹ̀ kọ́lọ́ọ̀bá Allah kó jẹ́ ká ní agbọ́yé ẹ̀sìn jù báyìí lọ. ká kẹ́kọ̀ọ́ ní ọmọdé bíbí kí alala sínú òkúta ni òótọ́ ọ̀rọ̀ mọ̀ ni àmì yìí ń fún tùmọ̀ wípé àgbàlagbà gan kò lẹ́tọ̀ọ́ láti lè kẹ́kọ̀ọ́ tí ọlọ́wọ́n bá bá wípé àníyàn rẹ̀ dáa ọlọ́wọ́n ọba ti lè ní kó kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ fún ọba àsìkò díẹ̀ àgbàlagbà sì gbọdọ̀ tijú láti jókòó pẹ̀lú àwọn ọmọ kéékèèké láyè ibi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ mujahideen sọ fún wa wípé ẹni tí ń tijú àtolùgbéraga ò lè kẹ́kọ̀ọ́ ibùnú jẹ́wọ́sí mọ̀ ní òun àtọmọ rẹ̀ ni wọ́n jọ kọ́ ẹ̀kọ́ alukur'ani kur'ani kékeré ọ̀nà mẹ́wàá tá à ń gbà kí wọ́n jọ kọ́ ni ó sì ti di ọmọ ọgọ́rin ọdún àwọn sábẹ́ ànábìwá Muhammad àgbàlagbà ní gbogbo wọn nígbà tí wọ́n fi ń kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àánú àwọn àgbà alfa nínú Islam àgbàlagbà ni wọ́n fi kẹ́kọ̀ọ́ Ibn Hazm ní alẹ́ Ibn Salamu ní gbogbo àwọn eléyìí wọ́n ti dàgbà àgbàlagbà kan ṣe ìbéèrè wípé ǹjẹ́ pọ̀ lójú eré mi mo tún lè kẹ́kọ̀ọ́ báyìí wọ́n sọ fún wípé kó o kú lẹ́ni tí ń wá mímọ̀ ó lóore fún ọjọ́ wípé kó o kú pẹ̀lú àìmọ̀ kí àgbàlagbà tọmọdé káwọn èjò sì mọ̀ wípé lẹ́kùn ìwà mímọ́ ń bẹ ń ṣíṣí o títí àlùkí ọmọ òfin dé Ọlọ́run bá ń sọ fún anú àlùkùránì wípé gbogbo ẹni bá ti lè ṣe ìgbìyànjú sérí ọ̀nà àwa Ọlọ́run ọba o Ọlọ́run ọba ó ti ṣèlérí wípé òun máa bẹ pẹ̀lú gbogbo àwọn ẹni tó bá ṣiṣẹ́ rẹ̀. ìgbà wo ló kéré jù tá a lè fún oyún tá a fi mọ̀ pé oyún yìí oyún ọkọ ni bó bá ti kéré sásìkò yẹn a mọ̀ pé ọmọ àlè ni olóṣù mẹ́fà a sì fúnra wa lẹ́rìí lórí ẹ̀ nínú alukur'anul karim àtàgbọ́yé àwọn sọ̀hábà ridwanullahi alayhim èyí tó wá kù ṣàlàyé ẹ̀ ni pé aksaru muddatil oyún ta ni ìgbà wo ló lè pẹ́ dà tá a fi mọ̀ pé oyún yìí ó tọkọ ni bóyá ọkọ tó ti ṣaláìsí àbí ọkọ tí ò sí nlé ìyẹn àǹfààní ẹ̀ ó máa yọ látara ẹni tọkọ rẹ̀ ti kú ìgbà wo la lè ṣàfitì pé oyún yìí tọkọ tó ti kú ni abọ́kọ tó fìyàwó ẹ lé tó lọ́rin àjò ìgbà wo la lè ṣàfitì rẹ̀ pé oyún yìí tiẹ̀ ni ó láwọn olùmọ̀ wọ́n ṣe yapa ẹnu lórí pé aksaru muddatil arínú wọn tó ní sanatan ọdún méjì ni ìpéyàn lóyún ó pẹ́ jù ọdún méjì ni eléyìí sì ni. Ele ọ̀rọ̀ tí àwọn apá kan olùmọ̀ tí wọ́n sọ wọ́n lọ́dún méjì ni a rí inú àwọn olùmọ̀ tí wọ́n ní ọdún mẹ́rin ni ọdún mẹ́rin arba sinin inna aksara muddatil hamli arba sinin eléyìí lọ́rọ̀ tí àwọn ṣàfihìyà tí wọ́n sọ òun náà nìyí tó fojú hàn nínú àwọn ọ̀rọ̀ tí àwọn hanabila tí wọ́n sọ kódà. ariri rí rìwáyà lọ́dọ̀ àwọn malikiya lori e ipe ọdún mẹ́rin ni látara ẹ̀rí wọn lórí ẹ̀ o pe pé àwọn rí ẹni tí wọ́n bí tó já pe pé ọdún lo n'inu kun yẹ́ ẹ̀ kó tó di pé wá sáyé li qawli Malik bin Anas radiyallahu anhu qala hadhihi jaratuna. امرأة محمد بن عجلان امرأة صدق وزوجها رجل صدق حملت ثلاثة أبطن في إثنتي عشرة سنة كل بطن في أربع سنين إلي إشيلي لوري إكوي أراكوني كان تنقيني محمد بن عجلان أوني أو كان أبيني ريني أبيني kì í ṣo ní kò ń ṣo obìnrin tí ń rìnrìn kurìn ọkọ rẹ ọkọ rẹ ló náà ó wá bí ọmọ mẹ́ta olóyún mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ láàárín ọdún méjìlá oyún mẹ́ta ló ní láàárín ọdún méjìlá ló wá já sí pé oyún kọ̀ọ̀kan kana batnu kullu batni fi arba'i sinin gbogbo oyún kọ̀ọ̀kan ọdún mẹ́rin ló lò pẹ̀lú ẹ̀ làwọn fi wá ní èyí tó pọ̀ jù ó ní pé kóyún lo ọdún mẹ́rin náwa ni ìntaari tó ṣẹlẹ̀ yẹn nínú ètò ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ni a sì wá lè fi dájọ́ na ni ó pọ̀ jù ọdún mẹ́rin ni nítorí ẹ̀ ni Umar bin Khattab olóbìnrin eh, ọkùnrin táàrí má almafkud ẹni táàrí má àgbúrò ẹ̀ ìyàwó rẹ̀ tó bá fẹ́ retí ẹ̀ tá a fẹ́ wá tó fẹ́ retí ẹ̀ ó gbọ́dọ̀ lo arba sinin ọdún mẹ́rin eléyìí wà nù tí Umar bin Khattab tó lò gẹ́gẹ́ bí ẹ̀rí nítorí pé ọdún mẹ́rin yẹn lòun náà gbà pé oyún lè pẹ́ dà sòdí nǹkan bá ń bẹ lára ẹ̀ á ti mà kó tó di pé á wá sọ fún obìnrin yẹn pé tọ̀ kó lọ ṣe ìdàpọ̀kọ rẹ̀ kú nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀sọ onípọ́dún méjì ni eléyìí làwọn hànàfíà wípé oyún pẹ́ jù lára obìnrin ọdún méjì ni eléyìí làwọn hànàfíà ni wọ́n sọ ó sì jẹ́ rìwáyà yìí tá a rí gbà wá látọ̀dọ̀ Aisha radiyallahu anha àtàpá kan àwọn olùmọ̀ nínú ẹ̀rí tá a tún rí ó ní pé oṣù mẹ́sàn-án oṣù mẹ́sàn-án yẹn ó ní èyí tó gbajúmọ̀ èyí tá sábà máa ń kà èyí tó pọ̀ jù nínú ọmọ tá ń bí oṣù mẹ́sàn-án ìmí ó lè dín táwa ó rò pó dín bí ọ̀sẹ̀ kan abọ́sẹ̀ méjì abọ́jọ́ mélòó kan tó já sí pé èyí táwa fi ń ka kàlẹ́ndà ayé ti tòrùn yìí táwọn ń lò January February kankan làwa fi ń kà tó sì já sí pé kíkà rẹ̀ nínú ètò ọlọ́ọ̀ba Allah ṣùhúrùn kọmàríyà Muharram Safar ojú ọ̀run oṣù ojú ọ̀run lọ́lọ́ọ̀ba Allah fi ń kà ló fi ń ṣètò ẹ̀ so eléyìí ló jẹ́ èyí tó kéré jù nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ pé oṣù mẹ́sàn-án pé ọmọ tá a bí ó pẹ́ ju oyún tí ń bẹ nínú ìyá ẹ̀ oṣù mẹ́sàn-án ṣùgbọ́n tá bá wo àwùjọ tá ń bẹ àti ìṣẹ̀lẹ̀ á rí i pé wọ́n á máa bí ọmọ mi jù bẹ́ẹ̀ lọ àwa náà ra yíká wa pé ọmọ mi ń bẹ tí wọ́n bí ó pọ́dún kan ìmí ilé lọ́dún kan a lè rí láyìíká wa ìmí ìgan tó pọ́dún méjì òun làwọn olùmọ̀ fi sọ pé èyí tí bá ń ṣẹlẹ̀ láwùjọ tiwa níbi tá a bá ń bẹ là fi ṣe ìdájọ́ náà tá a fi mọ̀ pé ó pẹ́ jù oyún níyí tí sábà ń ṣẹlẹ̀ láwùjọ wa àsìkò báyìí ló gbọ́dọ̀ jẹ́ òlàwó fi wá dúró lórí pé èyí tó pọ̀ jù láwùjọ tiwa òun lóṣù mẹ́sàn-án bàbá tí wá ń rí oyún tí bá ti ń kọjá oṣù mẹ́sàn-án irú bẹ́ẹ̀ sábà ṣẹlẹ̀ ṣùgbọ́n a gbà pé àwọn olùmọ̀mí sọ bẹ́ẹ̀ ipò lè jù bẹ́ẹ̀ lọ a sì máa fi ṣe àfitì rẹ̀ sọ́dọ̀ ọkọ ẹ̀ kí ló fà á fi gbọ́dọ̀ máa ìgbà ló pọ̀dọ̀ pẹ́ jù tá fi mọ̀ pé oyún ọkọ ni àbóyún ọkọ bó bá já sí pé ọkùnrin kọ̀yàwó lẹ̀ tọ́lá kọ̀ǹbà inan akọ̀yàwó lẹ̀ pé mi ò ní ọgbà má mo kọ̀ ẹ́ lẹ̀ tí ò sì lè gbà á padà má nínú òfin Islam lẹ́yìn ìgbà tó kọ̀ ọ́ lẹ̀ yẹn ìgbà wo là lè rí oyún lára ẹ̀ tá a fi mọ̀ pé ó pẹ́ jù sásìkò ńgbà tó ti kọ̀ lẹ̀ yẹn ṣóyún ọkọ tó kọ̀ lẹ̀ ni àbóyún á lè abẹ́ni tọkọ rẹ̀ ṣaláìsí. tí ọ̀kan nu wọn wá mọ́mọ wá tó bímọ lẹ́yìn ọdún méjì obìnrin ta kọ́ọ́lẹ̀ bẹ̀yìnú na kúbùrà ìkọ́ọ́lẹ̀ pé a lè gbá má obìnrin ta wá kọ́ọ́lẹ̀ yìí wá bímọ lẹ́yìn ọdún méjì àbí obìnrin tí ọkọ rẹ̀ ṣaláìsí ó wá bímọ lẹ́yìn ọdún méjì tọkọ ṣaláìsí tí ò sí lọ́kọ kó lọ́kọ míì ló wá bímọ lẹ́yìn ọdún méjì tọkọ rẹ̀ ṣaláìsí ǹjẹ́ a máa ṣàfitì ọmọ yẹn sọ́dọ̀ ọkùnrin tó kọyàwó lẹ́ni àsìkò là á máa ṣàfitì rẹ̀ sí àbí ọkọ tó ṣaláìsí sọmọ ẹyẹ ọmọ rẹ̀ ní abọmọ rẹ̀ kọ́ eléyìí ni sábàbù alkhilaf wa thamaratu alkhilaf fi hadhihi almasala n tó fa táwọn olùmọ̀ tí wọ́n fi ṣàlàyé ọ̀rọ̀ ìgbà ló pọ̀ jù nínú àsìkò tá a lè fún oyún nínú òfin Islam tá a bá wá ń sọ nípa ìdájọ́ oyún nínú òfin Islam ìdájọ́ méjì ló ṣe kókó tá a fẹ́ ṣàlàyé ìdájọ́ subutun nasab tá a fi mọ̀ pé ẹni yìí ni bàbá ẹ̀ ẹni yìí ni bàbá ẹ̀ a sì máa pè lọ́mọ bàbá ẹ̀ so àwọn olùmọ̀ wọ́n fẹnu kò lórí pé yẹ́sùbùtù nasabul hamli lilfirash ọkọ tó so igi nínú òfin Islam tíyàwó rẹ̀ wá lóyún tó bímọ ọmọ tó bí yẹn tó bá ti pé oṣù mẹ́fà sókè lẹ́yìn ìgbà tó bí ọmọ atọ́kọ ni li sahibil ọmọ ọkọ ni kì í ṣọmọ àlè tó bá ti jẹ́ àsìkò tá a ṣàlàyé òun láti oṣù mẹ́fà sókè nígbà tó so lẹ́yìn ìgbà tó so yìgì rẹ̀ ọmọ ọkọ ni nínú òfin Islam ṣùgbọ́n tó bá ti kéré sásìkò yẹn a ní máa fọ a ní máa ṣàfitì ọmọ yẹn sọ́dọ̀ bàbá ẹ̀ a máa ṣàfitì rẹ̀ sọ́dọ̀ ìyá ẹ̀ a ní máa pè lọ́mọ bàbá ẹ̀ a máa pè ní ibnu ummihi ọmọ ìyá ẹ̀ nínú òfin Islam kì í ṣe ọmọ bàbá ẹ̀ ẹni tí wọ́n so igi ara wọn ṣùgbọ́n oyún ti wà kán tó so igi wọ́n ti fúnra wọn lóyún wọ́n ti ṣèbàjẹ́ kó tó di pé wọ́n so igi ọmọ ẹ̀yẹ ọmọ ìyá ẹ̀ ní kì í ṣe ọmọ bàbá ẹ̀ àbáwọn tí wọn àti ẹ̀sọ́ igi kan wọ́n kàn fúnra wọn lóyún ni lọ́mọ́ta ti bẹ̀ jáde ọmọ yẹn ọmọ ìyá ẹ̀ ni kì í ṣọmọ bàbá ẹ̀ kì í ṣọmọ ọkọ ọmọ àlè ni nínú òfin Islam ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì ni ogún jíjẹ ìsìláàmù ẹ̀sìn tó pé ní Islam ó fàyè lẹ̀ pé ọmọ tí wọ́n so igi ìyá ẹ̀ tí bàbá ẹ̀ tó jẹ́ lẹ́tọ̀ ìyá ẹ̀ tí ìyá ẹ̀ náà jẹ́ lẹ́tọ̀ bàbá ẹ̀ bí ọ̀kan nu wa bí bàbá bá ṣaláìsí tí ọmọ yìí ń bẹ nínú ìyá ẹ̀ nínú òfin Islam yóò jogún bàbá ẹ̀ lópin ìgbà tó ti so igi ẹ̀ yóò jogún ẹ̀ ani ni ọmọ yóò ti wáyé yóò jogun báwo ni ó ṣe jogun à ṣàlàyé ẹ̀ fún wa ṣùgbọ́n lópin ìgbà tí ó ti jẹ́ ọmọ ọkọ tá a sì ń pe lọ́mọ bàbá ẹ̀ kódà kó má ti ju oṣù méjì lọ́ngbà tí bàbá yìí kú àbí kó má ti ju oṣù kan lọ pàápàá lópin ìgbà tóyún bá ti ń bẹ́ẹ̀ ọmọ ẹni tó kú ni yóò sì máa jogún nínú òfin Islam báwo la ṣe wá jogún ẹ báwo ni ó ṣe jogún àpapọ̀ àwọn olùmọ̀ wọn ní lẹ́yìn ìgbà tó kú bá kú náà la pín ogún bàbá wa pín ogún lẹ́yìn ìgbà tó kú bá kú àti ìmọ̀ ọmọ tí wọ́n fẹ́ bí ṣọkùnrin ni ó jẹ ni àbóbìnrin báwo la ṣe a máa ń ta fún nínú òfin Islam àwọn olùmọ̀ ti ṣàlàyé ẹ̀ pé a pín ogún yẹn lọ́nà méjì ọ̀nà àkọ́kọ́ a pín pín pé ọmọ èyí tó bá jẹ́ ọkùnrin èyí tí ó gbà ní ẹlẹ́ẹ̀kejì a pín pín pé ọmọ èyí tó bá jẹ́ obìnrin èyí tí ó gbà ní a wà fún àwọn tí ń bẹ láàyè àwọn ìyókù tó fẹ́ jogún ní aqallu nasibayn èyí tó kéré jù nu tó yẹ kán gbà nínú òpin méjì tá a pín yẹn láwa fún wọn níyì tó kéré jù nú ẹ̀ títí tí wọ́n fi wá bí ọmọ yẹn tá a bá wá bí ọmọ yẹn tó já sí pé bá a ṣe fún wọn níyì tó kéré jù náà ni tó yẹ kí wọ́n gbà pẹ̀lú bọ́mọ yìí ṣe wáyé bí àpèjúwe a pin ní ìwòye pé ọkùnrin ni ó jẹ́ a sì pin ní ìwòye pé obìnrin ni ó jẹ́ bàbá pin ní ìwòye pé ọkùnrin ni ó jẹ́ nínú òfin Islam bó bá jẹ́ ọmọ ọkùnrin ni àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá ọkùnrin ló jẹ́ ni obìnrin ló jẹ́ ni kò ní tí ó jẹ́ nínú ogún nínú òfin Islam tá a bá fojú wòye pé ọkùnrin ló jẹ́ fi wò ṣùgbọ́n tá a bá fi ojú wòye anahu analhamla onsa ipobìnrin ló jẹ́ ọmọbìnrin yẹn ó gba ìdajì ogún bàbá ẹ̀ ìgbà yẹn tó bá ṣẹ́kù lẹ́yìn ìgbà tíya ìyàwó bá gba tiẹ̀ tíya ẹni tó kú gba tiẹ̀ tí bàbá ẹni tó kú gba tiẹ̀ èyí tó bá wá ṣẹ́kù òun lè wá gbà àbúrò bàbá tó kú abẹ́gbọ́n bàbá tó kú ó lè wá gbà yìí tó ṣẹ́kù ńgbà náà so tá pin bá wá pín pínpín tá a bá wá pín yẹn á wá fún àwọn èèyàn ní tó kéré jù kán gbà ná títí fi wa bi ọmọ yẹn ọmọ yẹn ta fi wa mọ̀ pé lẹ́tọ̀ọ́ sógún wọ́n bi bí i láàyè ìdánilẹ́kọ̀ọ́ yìí tá a padà ṣe ọba Allah a ṣàlàyé ọmọ tán ba bi lókù àbọ̀mọ to wale ti o wale laaye. báwo ni dájú ẹ nínú òfin Islam ṣé yóò jogún irú ọmọ bẹ́ẹ̀ ṣé a sin akírun sí lára aṣàlàyé ẹ̀bí idnilahi ta'ala bá a ṣe pin nìyẹn nínú òfin Islam a pin lọ́nà méjì pé ọkùnrin ló ni obìnrin ló bàbá wa pin yìí tó wá kéré jù nínú àwọn yela yẹn là á fáwọn tí ń bẹ láàyè tálẹ̀tọ́ sógún títí tí wọ́n fi bí ọmọ tábà bí ọmọ ẹ̀yẹn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ní tí wọ́n gbà tó yẹ pé ní tí wọ́n gbà yẹn náà lẹ́tọ̀ọ́ sí wọ́n fi mọ̀ bẹ́ẹ̀ tó bá já sí pé wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n tún gbà fi kún lẹ́yìn ìgbà tá a bí ọmọ ẹ̀yẹn tán á fi kún fún wa nínú òfin Islam ó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀nà ní bọ́ọ̀kú bá ti kú tọ́mọ ń bẹ lóyún a ní retí pé àfi kán bí ọmọ yẹn ná kó tó di pé a pín ogún ọmọ tí wọ́n lóyún ẹ̀ lóṣù kàbóṣù méjì tó ó sì já sí pé yíta mà tó gbajúmọ̀ ni pé oyún a máa lóṣù mẹ́sàn àwọn tó wá lẹ́tọ̀ọ́ sógún ó máa wá retí oṣù méje ó máa retí fóṣù méje látara bẹ́ẹ̀ nínú wọn gan lè lè ṣaláìsí láì tí gbẹ̀tọ́ ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn olùmọ́fi ní tó bá ti kú tó ẹni tó kú bá ti kú àwọn tó ń bẹ láàyè ká fún wọn lẹ́tọ̀ọ́ wọn ká sì wo ti oyún náà mọ́ ogún tá a fẹ́ pín tán bá bí ọmọ náà tán bó bá gba ká fi kún tí wọ́n gbà á fi kún bó bá sì já sí pé èyí tí wọ́n ti gbà ọ́ náà ni wọ́n fi mọ̀ bẹ́ẹ̀ ẹ wá rí àwọn malikiya àwọn yapa sí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ sọ wọ́n ní àlẹ́tọ́ àti pín ogún yẹn títí tí wọ́n fi bímọ tọ́mọ yẹn tí ó fi wá sáyé a rí pé wọ́n bí láàyè ni àbí wọ́n bí lókú ọkùnrin ló jẹ́ ni abóbìnrin ló jẹ́ pé ká a gbọ́dọ̀ tí ìpín ogún yẹn títí tí wọ́n fi bí ọmọ ṣùgbọ́n ibi tá a dúró sí tó sì já sí pé ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ni wọ́n ń ṣe fátúwá lórí ẹ̀ ò ní pé bókú bá ti kú ká fún àwọn tó lẹ́tọ̀ọ́ ogún ẹ̀ lẹ́tọ̀ọ́ wọn lásìkò torí pé ọlọ́ọ̀bá Allah ló mọ̀la nínú wọn ta ni ó dìgbà tá bá bí ọmọ ǹjẹ́ àmọ́ bóyá wọn náà ó ti ṣaláìsí ká tó bí ọmọ ẹ̀tọ́ wọn tó yẹ kí wọ́n gbà látara ẹni tó kú wọn nírẹ̀tọ́ igba torí bẹ́ẹ̀ ló fi já sí pé ibi táwa dúró sí ń bẹ̀ bókú bá ti kú á fún àwọn tí ń bẹ láàyè lẹ́tọ́ wọn á sì pín ogún oyún náà kalẹ̀ lọ́nà méjì tó bá padà wá bí ọmọ yẹn á wá mọ èwo lẹ́tọ́ ẹ̀ nínú ọ̀nà méjì tá a pín àwọn tá a ti fún lẹ́tọ́ wọn tẹ́lẹ̀ bó bá jásí pé èyí tí wọ́n gbà yẹn náà ni wọ́n fi ma lórí ẹ̀ a mọ̀ pé èyí tí wọ́n gbà wọ́n ti gbà bó jásí pé a fi kún fún wọn ìgbà yẹn a fún wọn ní n tó kí a fi kún fún wọn eléyìí ni òfin ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ẹ wá rí àkíyèsí tá a fẹ́ pera wa sí ó ní pé bóyún bá ń bẹ tí ò tí ì wá sáyé. a ní sọ pé kò kàn wá ara wa àwùjọ kan wọ́n máa pín ogún wọ́n à ní fi ti ọmọ tí ń bẹ níkùn ìyá ẹ̀ wọ́n à ní fi ṣe àwọn ọmọ tó ń bẹ láyé oníwórì oníwó máa wò àwọn èèyàn ni wọ́n ní wọ́n lẹ́tọ̀ọ́ sógún. So ṣe ọmọ tí ń bẹ nínú okùn yá ẹ̀ ṣé ọmọ ẹni tó kú ni àbọ̀mọ ẹni tó kú kọ́ ọmọ rẹ̀ ni òun tí ì sáyé ni òun náà sì ń bọ̀ kódà ó lè padà jẹ́ ẹni tí ó jogún ju àwọn ọmọ títí ń bẹ láyé lọ pàápàá nínú òfin Islam bí àpèjúwe ẹni tó bí ọmọ obìnrin méjì àkọ́bí rẹ̀ obìnrin ni ẹlẹ́ẹ̀kejì obìnrin ni ìyàwó rẹ̀ wá ń bẹ́nu oyún oyún náà ò tíì ju bí oṣù mẹ́ta mẹ́rin lọ ó ní bàbá ìṣaláìsí oyún yẹn ó lọ́mọ ẹlẹ́ẹ̀kẹta fún bàbá yìí ṣùgbọ́n látara pé wọn àti ìbí ṣóbìnrin ni ó jẹ́ ní abọ́kùnrin àmà àwọn wà pin nípin pé bó bá jẹ́ obìnrin yóò já sí pé ọ̀n tó kú ó fi ọmọ obìnrin mẹ́ta lẹ̀ sáyé falahunna solosan wọ́n máa gba ìdá méjì nínú mẹ́ta ogún bàbá wọn àwọn gbogbo àwọn ọmọ tán fi ilẹ̀ hàn lóbìnrin yẹn wọ́n máa gba ìdá méjì ìdá mẹ́ta ogún bàbá wọn bàbá ka pé obìnrin ni ó jẹ́ a ti pin bẹ́ẹ̀ kalẹ̀ lọ́nà àkọ́kọ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì bàbá wa ṣí pé ọkùnrin ni ó jẹ́ ó túmọ̀ sí pé lẹ́yìn ìgbà tí ìyá wọn bá gba ní tí ó gbà ìyàwó tí ìyá òkú ẹni tó kú ìyá rẹ̀ tó ná gbẹ̀tọ́ rẹ̀ bàbá rẹ̀ tó gbẹ̀tọ́ rẹ̀ nínú òfin Islam bó bá níyà láyé tó ní bàbá láyé àwọn náà ó jogún ẹ̀ àwọn ọmọ yìí lọ́kùnrin lóbìnrin ní ó yìí tó kù nínú òfin Islam ọmọ ọkùnrin yẹn yóò máa wá gba méjì níbi tọ́mọ obìnrin ó ti máa gbọyọ̀ kan bó bá já sí pé oyún yẹn lọ jẹ́ ọkùnrin a rí i pé yóò máa gba méjì bó ṣe jẹ́ ọkùnrin yẹn a máa fún ní méjì torí oyún bó ṣe wà lóyún ẹ méjìlá pín kalẹ̀ fún ní ìwòye pé bó bá wá lọ́kùnrin bàbá wa bí tó jọkùnrin náà ni méjì yẹn náà ni ó gbà àwọn ẹ̀gbẹ́ wọn gbọyọ kọ̀ọ̀kan ọ̀rọ̀ pé ìgbà wo náà bí òun náà ṣe bó náà ṣe bí ìyẹn ò sí ń nínú òfin Islam a sì gbọ́dọ̀ mọ̀ pé òfin ọlọ́wọ́ bá Allah lélẹ́yìí a gbọ́dọ̀ tẹ̀lé e. agbọ́dọ̀ mọ ẹ̀tọ́ ọlọ́ọba subhanahu wa ta'ala agbọdọ fọrọ ọba ọla ẹ̀ agbọ́dọ̀ fún ẹlẹ́tọ́ kọ̀ọ̀kan kọọkan wọn nínú ogún oyún a máa jogún nínú òfin Islam májẹ̀mú tí ó fi wá jogún òun náà ni kí bí ọmọ yìí láàyè ká láàyè bàbá fẹ́ bí láàyè báwo la ṣe mọ̀ pé a ọmọ yìí láàyè òun ni pé ń a rí ẹ̀mí lára ẹ̀ bóyá ó sunkún sáyé àbó sin àbí ńgbà tán bíi tán ló mú yan ìyá ẹ̀ àbó ó gbé ó pariwo ó ń sunkún bàbá ti rí ọ̀kan náà àwọn àpẹẹrẹ àbá rí pé ó yíra padà a rí pé ọmọ yìí wọ́n bí láàyè ni tọ́ba tí wọ́n bí láàyè yẹn ó lẹ́tọ̀ọ́ àti jogún bàbá ẹ̀ bó bá jẹ́ ọkùnrin ó ní tí ó gbà bó bá jẹ́ obìnrin ó ní nǹkan tí ó gbà ṣùgbọ́n tá a bá àkọ́kọ́ nìyẹn pé ká láàyè ká láàyè ìgbà yẹn là á fi mọ̀ pé eléyìí ó jogún ọmọ bàbá ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ká bí lásìkò tí ó kéré sí oṣù mẹ́fà kò gbọ́dọ̀ kéré sí oṣù mẹ́fà tó bá ti kéré sí oṣù mẹ́fà ńgbà tí bàbá rẹ̀ fi kú ngbà tí bàbá rẹ̀ kú ngbà táwọn á bí káwá rí pé ngbà tí ngbà tó tó ngbà tí wọ́n fi bí ó lè kéré sóṣù mẹ́fà bóyá oyún yẹn ti ó ti pẹ́ lásìkò náà ṣùgbọ́n ká rí i pé ngbà tí so yìgì ẹ̀ nígbà tá so yìgì nígbà tí bàbá àti ìyá ẹ̀ so yìgì lẹ́yìn bíbí ẹ̀ kò gbọ́dọ̀ kéré sóṣù mẹ́fà kò gbọ́dọ̀ kéré sóṣù mẹ́fà láàfin mọ̀ pé tí bàbá yìí bá ṣaláìsí yóò jogún ẹ̀ láàfin mọ̀ pé yóò jogún ẹ̀ nínú òfin Islam eléyìí ní nǹkan tí ó so mọ́ oyún bẹ́ẹ̀ sì ni bọ́mọ bá ti ń bẹ nínú oyún ìyá ẹ̀ bẹ́ẹ̀ náà làwa bàbá ó máa mójútó ìyá yìí a sì máa mójútó ọmọ anú ẹ̀ kí ni ìyá yìí ó jẹ kí ni ó mu ìtọ́jú ẹ̀ a mọ̀ pé ó nìkan kọ́ wọ́n ti pé méjì n tí ó jẹ ó gbọ́dọ̀ yàtọ̀ ìtọ́jú ẹ̀ a gbọ́dọ̀ mójútó torí ọmọ wa ti ń bẹ nínú níkùn ẹ ọba Allah kí ó jẹ́ ká ní àgbọ́yé ẹ̀sìn juba báyìí lọ eléyìí ó làwọn ẹ̀tọ́ tó ní nǹkan ṣe pẹ̀lú oyún níbi tá a fi máa ṣàfitì rẹ̀ sọ́dọ̀ bàbá ẹ̀ tá a ní máa ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ìyá ẹ̀ ogún tí bàbá rẹ̀ bá fi àti gbà oyún ń wa ni tọ́jú títọ́jú ó sì máa ní nǹkan ṣe pẹ̀lú títọ́jú ìyá ẹ̀ torí tí bá ń jẹ tibi tí ìyá rẹ̀ bá ń jẹ nínú ẹ̀ náà lòun náà ó ti máa jẹ bí ìyá rẹ̀ bá ṣe ń lálàáfíà tí ń fọkàn balẹ̀ bẹ́ẹ̀ náà lòun náà ó máa lálàáfíà níbi tó wà yóò sì máa rí ìfọkànbalẹ̀ kọ́lá ọba Allah kó ká ní agbọ́yé ẹ̀sìn ju báyìí lọ eléyìí tá a sọ yìí ọlọ́run wúlò fún wa àwa tá a sọ àtẹ̀yìn tí ẹ gbọ́ bá ṣe wá ń wora wa láyé ń bí abẹ́ ọba Allah kọ́lọ̀ ń ṣe wá bẹ́ẹ̀ kókó wájọ bẹ́ẹ̀ nu ọgbà àlùjánná subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. allahu akbar allahu.